ọjà aláfẹ̀wá la wà yìí lónìí ọjọ́ kẹtàlélógún oṣù karùn-ún ọdún twenty three. a sọ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀bìnrin kan big mami níbi oṣù mọ́lẹ́lógún sẹ́yìn big mami yìí tí wọ́n máa ń fi oògùn ra ọjà gba owó gba nílọ́wọ́ àwọn èèyàn tó ṣe pé ńgbà tá a fídíò yẹn ńgbà yẹn a rí i pé nígbà ni wọ́n ti pa àwọn èèyàn lẹ́kùn bọ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ògùn ìjọba ìpínlẹ̀ Ògùn a lọ́wọ́ àwọn èèyàn àwọn ẹ̀ka ètò ìdájọ́ lẹ́yìn ìgbà yẹn rí fídíò yẹn tó gbó fara gan ajá lọ́fẹ̀ẹ́ wọn la tún wà yìí o ọmọ big mami gangan gan kí ló ń fẹ́ kéjì ọmọ big mummy gangan nígbà yẹn ńgbà tó ń dárúkọ pé kéjì ọmọ big mummy wọn ni wọn jọ ń ṣe ni wọn ní ńgbà tó wò mẹsùn kéjì wá ṣùgbọ́n àwọn àgbàlagbà kéjì náà tún ti ó ti ṣẹ́kì o lónìí ni ìyá lọ́jà aláfẹ́wá àti bàbá lọ́jà aláfẹ́wá ni wọ́n pè wá ẹgbẹ́ ká máa bọ̀ ó ọmọ big mummy ẹgbẹ́ ọmọ big mummy náà ó tún ti wá já olè ní ọjà aláfàmúwá ẹ mọ́jú ẹ̀ dáadáa ẹ bá ń gbé kiri ìṣojú ẹ̀ kéjì rèé o ọmọ big mummy rèé o kéjì rí ọmọ big mummy rèé o kéjì ṣùgbọ́n kótó nípa àtẹ̀síwájú ìyálọ́jà aláfàmúwá wà bí ìyá wa dáadáa ìyá olóríire mọ́lá bọ́ọ̀lù ọ̀rọ̀ yìí ṣe ṣẹlẹ̀ kó tó ní pẹ́ tó wáyé gbà kí ni ìdájọ́. ẹgbẹ́ alájà ẹgbẹ́ ọlọ́jà àdìsẹ́kì ọjà wo ni bàjẹ́ mo lè pè níjẹsùn nìkan ní ọmọ alájẹ ọmọ ọlọ́jà wàá bá mi ló ní ọmọ kan wàá raṣu lọ́wọ́ òun ó dẹ̀ ti jí pọ́ọ̀sì òun alábàgbé òun dààmú oníṣòwò dààmú olóhùn dààmú ló ń bá rí àdẹ̀bìgbò dẹ̀ dàárọ̀ yìí náà jọ búra wọn so dọ́dọ̀ mi láàárọ̀ yìí a dẹ̀ fẹ́ ṣiṣẹ́ títì mo kàn ní kọ́mọ mi kan bá ń wo orí fóònù ó bá ń wo nọ́mbà Fásunlé Mákindé mo ibi mo ti ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ ó ní yóò mú one piece mo níṣẹ́ kí nìyẹn ṣe tó fi one piece ara yóò wọ ìyá ló kọ́kọ́ sọ olówó tó kó yẹn sixteen five obìnrin yẹn lòun di sixteen five sọ́tọ̀ owó tóun ti pa òun èèkà yẹn rí rárá ọmọbìnrin yìí ó kọ́kọ́ ń ṣe pé pé ńláńlá mo wá ní kí gbogbo àwọn ẹni wà ń bẹ kàn máa lọ ọmọ tó jí lówó náà kó máa lọ mo wá ní kó jẹ́wọ́ obìnrin àtobìnrin ìmíràn lè fi ṣèyàn bóyá pé kò bá ṣe tán ojú ẹ̀ máa dá kó jẹ́wọ́ fún mi mo lè pe àwọn bọ́ìsì kan ṣáàdé wọn ṣàfẹ́ nù mí ní kán má fọ ọkàn kan má nù bó bá ṣẹ̀ wà jẹ́wọ́ ipò òun lòun gbé pọ̀ sí owó ńkọ́ ó fi tọ́jú ìwé òun ara yìí ọ̀yà ló kọ́kọ́ sọ ìgbórí pé ó ti ń di wàhálà ló ṣe wà sọ pé yẹ òun wà prison mo wá tún pé ó fún mi nọ́mbà kan mo wá pè wọ́n láti prison ọmọ yẹn ò kọ́kọ́ yé wọn mo ní kán máa bọ̀ èmi ò tiẹ̀ mọ̀ pé prison yẹn èmi lè ló ń pa ni ọ̀run bá ṣáà ní prison nìyẹn ìwà àwọn ṣàpè yẹ ṣé ẹ mọ̀ lágbájá báyìí ó náà wọn mọ̀ báyìí báyìí báyìí ni ó ṣe ìyá ẹ̀tẹ̀ ni mo wá tún pè padà mo rè pé wọ̀nyẹn tún wá ń lọ́gùn yẹ́ ẹ̀ pé kó máa bọ̀ mo gbé sáìtì fún pípé kó bá yẹ sọ̀rọ̀ ìyẹ́ ẹ̀ gbóhùn ẹ̀ bí yẹ́ ṣe tún tẹ rẹ́ẹ̀dì nìyẹn ṣùgbọ́n gba Fásunlé Mákindé tá a pè tán ìdè la fi bọ́ sí títì pípé ká ṣiṣẹ́ títì yẹn ní ìgbàmọ́ àwọn títì yẹn ṣá pẹ̀lú àwọn olóyè ọjà láti orí ọ̀tún ìyá lọ́jà bàbá lọ́jà wa ó wà ní ọjà musa ọmọ kútíkù ò gbọ́dọ̀ pàtánù òdè gbọ́dọ̀ gbèdé àrùn olùgbé gbogbo wa dé àní ṣàìsàn lágbára Ọlọ́run ó dẹ̀ ń gbàdúrà pé àsìkò tèmi kó tún ọmọ alájẹ ọmọ lọ́jà làrá ni ó má yẹ kó máa pààyàn lẹ́kún torí gbogbo ẹ̀dá tó bá pààyàn lẹ́kún òun náà ó máa sunkún gbẹ̀yìn rẹ̀ Ọlọ́run jẹ́ àsunkún rẹ̀ ká má sunkún bàmùjẹ́ mọ́nà ṣe jẹ́ nìyẹn. ẹ̀yìn kejì báwo ló ṣe owó yẹn gbé ṣàlàyé ó bẹ̀rẹ̀ kó sọ bẹ́ẹ̀. bọ́dúbọ́ mi ẹ̀ wà. ó lẹ́yìn èmi àti àbúrò mi tó lóyún yẹn òun ṣọlá dúró àárí ẹnìkan kan nínú kan náà fẹ́ jẹun ebi ń pa àwọn àwọn kan ta ríta àtà nínú ilé àfi lọ fún wọn ní oúnjẹ àbúrò mi náà ta fóònù ọwọ́ ẹ̀ ó fi lọ fóònù máa ní ní ilé máa jókòó báwo ni ọmọ mi ṣe máa jẹun gbé ẹ̀ẹ́dẹ́kì máa lọ gbé ẹrù gbàmí tí bá lọ gbàmí tí ọ̀nà tí mo ṣàn gbé ẹrù yẹn ó ṣàyẹ̀ di ọkọ̀ láti máa wá láfẹ̀ẹ́ wá yẹn wọ́n pè wọ́n ní yàrá líkì ṣé fẹ́dẹ́kẹ́ bí pa àwọn kú ní pé ṣe bí mo mọ̀ pé tí n bá kú èmi nìkan náà ni pé ṣé mo fẹ́dẹ́ káwọn kú ṣé mo fẹ́dẹ́ káwọn ṣe kinní kan kò sí owó lọ́wọ́ mi lẹ́sọ̀ ni mo gbé owó owó mi yẹn tí mo ṣe èdè ẹ̀sìn mẹ́ni pé kọ́ jẹ́ wọ́n tún náírà mo yà àwọn fẹ́ ra oògùn mo dẹ̀ ṣe owó sí wọn mi sọ pé ibi báyìí ni mo ti fún mọ́ mi o. o sọ pé báyìí ló ti rí yàrá sì wọ́n lọ jí ni mo dẹ̀ sẹ́ni owó sí wọ́n dẹ̀ tán náà mo jì ní ilẹ̀ òkúwọ́ lẹ́yìn tí mo ṣe iṣẹ́ wọn tí mo ṣe tán mo dẹ̀ sọ ṣe owó tí wọn mo dẹ̀ tún bá wọn ṣe owó àfihàn oògùn wípé kí wọ́n lè pé kí wọ́n lè ra oògùn nínú ẹ̀ wípé kí bẹ́ẹ̀ lè ra oògùn nínú ẹ̀ owó yẹ bí ọ̀rọ̀ owó yẹ bó ṣe lọ bó dẹ̀ ṣe jìyẹ̀ ní bó dẹ̀ ṣe ń jìyẹ̀ o. ẹ ẹ jẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ kan pẹ̀lú tójú ìyá rẹ rí ìjọ yẹ kí wọ́n tún ja olè. bàbá kò kí n ja olè o tó mo mo ti mo fẹ́ kí n ja olè lẹ́yìn nǹkan tí ojúmọ́ mi rí. ìwọ náà dẹ̀ ti lọ ẹ̀wọ̀n rí. bẹ́ẹ̀ ọdún mélòó ọdún mélòó lẹ́wọ̀n ọdún mélòó lẹ́wọ̀n ó wà rẹ́kọ̀dù tó bá pa irọ́ ẹ̀ṣẹ̀ tó níwájú ìjọba ọdún mélòó lẹ́wọ̀n ń gbà tó kọ́ lọ. bóyá ọdún méjì kọ́ ọdún méjì ṣó kó o tún hùwà míì tó tún rárá sí ó yẹ kí hùwà ẹ wò dájú mo ti ṣe tó kó ti ṣe kó di kíní. kó tó di kó di kíní. ọmọ ẹ tí ìyá máa ń lò ń kọ́ tó máa ń fún ọ̀rẹ́ ìjọjà tó máa ń gbè sàn fún ọmọ yẹn ń kọ́ báyìí ó pẹ̀rọ o. ọmọ ọmọ mi. ó wà lọ́dọ̀ ẹ. ó wà lọ́dọ̀ mi ó lọ ṣe ìbàjẹ́ tí ní kí n jẹ́ kó máa rìn pé kí n tètè lọ wo èbùkún lórí ẹ̀ mo ti mú lọ ṣọ́ọ̀ṣì orí inú mi ti padà bá dòde mi jẹ́ fún mi ìgbọ̀dá. ta ló sọ fún ẹ tó gbọ́. wọ́n sọ fún mi àwọn àgbàlagbà méjì kan ni mo ti rí wọ́n ní tí màá fẹ́ dẹ́ kórí inú mi tí màá fẹ́ dẹ́ gé. E. nígbà tí ìyá rẹ ní tí ìyá rẹ ní má fọ́ bó. ní ìfọwọ́bò bí mo ṣe lọ. orí ẹ̀ jìnnà nígbà tí ìyá rẹ wà ní ìṣòro mo fún yín lọ́wọ́ mi ò fún yín lọ́wọ́. ẹ fún wa ní ẹ fẹ́ mi ní ten thousand ṣé mo fún yà mí ò fún nígbà tẹ ẹ wá ṣé àgbà kankan lọ́wọ́ yín lọ́fíìsì. ẹ gbà kankan lọ́wọ́ orí mi ò lè kú. ṣé àtúndà àbòbò yín pé ìlú kọ́lẹ̀ ṣe. ẹ ti tíráì fún wa ẹ tíráì ṣé wàá yẹ kẹ́ ẹ kúrú wà tẹ̀ wọ́n. kò yẹ kí n wo ẹ̀yọ́ bí amú ayé. ẹ obìnrin tí obìnrin tó ń jí owó ẹ̀dà. bọ́sẹ̀ bẹ̀ bọ́sẹ̀ bẹ̀ kí ni orúkọ ẹ gbé sẹ́nu gbé sẹ́nu. àṣìṣe kí ni Jimoh báwo ló ṣe ṣẹlẹ̀ tóbìnrin fi gbé owó báwo ló ṣe dààmú. ìgbà tó nǹkan bíi aago mẹ́ta ọ̀sán ló kọ́kọ́ wá láàárọ̀ nígbà èsì dé ó jẹ́ níbẹ̀ fi ṣu mo wá ní kò tí ì jìnnà pé kí wọ́n padà wá. ìgbà yẹn lèmi ti rí ojú ẹ̀ wọ́n yẹ ṣe wá padà dé iṣu ti nìkan bíi tìkì yóò àlẹ́ àlẹ́ mo wá ní àrí pé iṣu ti wọ́n ní sọ́lé màlẹ́jì tí ó kù nínú pọ́ọ̀tù rẹ̀ wọ́n ní yẹ mo bá kó fún wọn mo ló yẹ gbà mo yẹ kó wọ́n ní owó mo ní tó fi owó sílẹ̀ ẹni tí mo wá kọ́ tó oúnjẹ fún kí tó tó oúnjẹ fún wọn bẹ́ẹ̀ máa yí padà pé kí lọ gbóúnjẹ fún yẹn ọmọ mi wá fẹ́ ra egro wọ́n ní kí n yọ bọ́ọ̀sì kí n mú owó mo rí pé mi ìróhùn mi ò rí bọ́ọ̀sì mo ṣàbẹ̀rẹ̀ sí ní ké ní ìjẹ́sùn yẹn pé alábàgbé ti gbé mi ní owó lọ mo ṣàbẹ̀rẹ̀ sí ní ké gan pé mi èrè owó mo ṣàbẹ̀rẹ̀ sábẹ̀ lọ́jà pé iye ìyálọ́jà pé mo jí mi ní owó àlọ́jà sọ pé ṣé mo mọ̀ ọ́ mo ní ti bá rí ẹni yẹn mo ní mo jà mọ̀ mo ní ti bá rí mo ní mo mọ̀ ọ́ mo ní nǹkan kan ṣe ni mo fi mọ̀ ní kíní tí ó já sí ìbò ó jà pupa ó sanra mi ò wájà ń jà rò ó ṣe wá di èní mo wá mo lọ sí orí gbẹ́gi mo lọ ra aṣọ mo yẹ fi ra àlùbọ́sà mi máa yíjú padà báyìí mo kọ̀ olóbìnrin ni ó jí mi lówó mo bá bù so mo máa ní kí ni má parọ́ mọ́ wo òun kọ́ lóhùn mo níwọ̀ ló mú mi lówó mi ò ṣe rí ẹlòmíì kí lóhùn ló mú mi lówó ìwọ ajábẹ̀rẹ̀ tí ní wọ ara àwọn ṣàjọmọ ní ẹ̀yìn mi ìyá tí mo lọ ra ṣùlọ́wọ́ ẹ̀ mo ní èmi ò ní sọ ẹlẹ̀ lẹ́yìn káyọ̀ dọ́dọ̀ àyálọ́jà òun tóbi dé wà lọ́dọ̀ àyálọ́jà pátá àwọn ni wọ́n ń ṣépè ńláńlá ipò wọn ò mú mo ní ẹni tó bá jẹ gbì ló máa kú bì gbogbo ẹgbẹ́ tó ṣe ìwọ lóní alájà ṣá ni kí n máa lọ alájà ṣá pè ní one on one ó ṣàlóhun lòún mú owó òpóhùn lòún jì. ló bá jẹ́wọ́ ó jẹ́wọ́ ó dáa ọ̀tún ìyá ọlọ́jà dà ọ̀tún ìyá ọlọ́jà ọ̀tún ìyá ọlọ́jà ẹ̀ máa bọ̀ ẹ máa mọ̀ tí ìyá lọ. ta ló kàn Ọ̀ṣínbàjò Ọ̀ṣínbàjò ọjà láàrin àwọn obìnrin ẹgbẹ́ ẹ sọ̀rọ̀ kí lẹ fẹ́ bá a sọ. ẹgbẹ́ ọlọ́jà ẹgbẹ́ ọlọ́jà àtàṣoríire ẹgbẹ́ ọlọ́jà ló ṣe jù. nítorí pé bí èrò ṣe bí báyìí kì í ṣe gbogbo ẹni tó wà bí náà lára tó ti yé nígbà tí irú nǹkan yìí tó ti sí ìyá kò yẹ kó tún lórí ó rẹ ní sọ fún kò dájúdájú o tí nǹkan bá ti wà nínú ọ̀pọ̀ èèyàn kò sẹ́ni tó lè ṣe ìdí ẹ̀ ẹ tún wá wo àbúrò ẹ̀ tó mú wá ọpẹ́lọpẹ́ gbogbo àwọn èèyàn àti ìyá lọ́jà àti bàbá lọ́jà àtàwọn olóyè ọjà níwọ̀n jẹ́ kó lu àbúrò ẹ̀ pa sí wa lọ́rùn olóyún tún ni Ọlọ́run kó ṣàánú o. wọ́n pe àbúrò ẹ̀ lórí bẹ́ẹ̀ a máa ta o àtàjèrè ọjà la máa máa ta o ẹ tí a bá rẹ́ni tó bá tún ṣerú eléyìí lọ́jà wa ẹ má jẹ́ ká dáwọ́ òfin fúnra wa o ìjọba wà nílùú o ẹrí nǹkan tó ṣẹlẹ̀ láàárọ̀ ẹ̀ tó bá jẹ́ àgbà wọn láyè ni ọlọ́run má jẹ́ ká padà jẹ̀bi torí wọ́n á lù wọ́n pa sí wa lọ́rùn wọ́n máa sá lọ dẹ̀ ní àwọn ní kó wa nípa àbúrò àdúrà wa gbà o. tó òun náà ní ojú obìnrin kejì rèé òun ni ọmọ big mommy tó máa ń fi oògùn ra ọjà ń jọ sí ṣẹ́ẹ̀ṣì rántí ọmọ big mummy tó yẹ pé ó ti pa ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kún ọmọ big mummy pé kí síbẹ̀ kí wọ́n wo kíní lọ́jọ́ wọn gbà tó dọ́fíìsì wa a wò ó pé kéjì òṣẹ̀ àbúrò òṣẹ̀ kódà mo tún fún wọn lọ́wọ́ lọ́fíìsì wa ẹ̀yin ẹ máa lọ ẹgbẹ̀rún mẹ́wàá mo fún ẹ ṣọwọ́ mọ́tò ẹ máa lọ tí ṣùgbọ́n ìyá yín tó ṣẹ̀ yóò jẹ ẹ̀ṣẹ̀ o ìyá àwọn ọmọ yìí ìyá kejì ó wà ní ọgbà ẹ̀wọ̀n látàrí àwọn wà tó wù tó wù tó wù tó wù tó mo mọ̀ pé ọ̀rọ̀ eléyìí náà lè bò mọ́lẹ̀ á gbégbèsè tó tọ́ àti tó yẹ ọmọ big mummy rẹ o òun rẹ o tí ìyá ẹ máa ń fi oògùn kò sí ṣọ́ọ̀bù tó lòun kó dé tó bá sọ pé ókè ẹ máa kó ẹ kó eléyìí àpò mélòó ráìsì mẹ́wàá ẹ kó báyà ẹni tó ní ṣọ́ọ̀bù bá béèrè pé owó ń kọ́ yóò pẹ́ má ti sùn mí lówó bí bára ẹ̀ máa fún yín iye ẹnìyẹn ó rà ní tí ò ní rántí mọ́ yóò kó lọ ẹjọ́ bírú àwọn ìyá kéjì tó jẹ́ bígbọ́n mi yìí bá gbé mẹ́wàá nínú ọjà aláfẹ̀mọ́ yìí ṣé a máa róníṣòwò tó rí jàjẹ. a ò lè rí o. ṣùgbọ́n wọn láwọn ọ̀gá nìkan gọ́ọ̀mẹ̀ bá a ṣe ń kú òǹbí láìfì yìí police station aláfẹ̀mọ́ ni ẹ máa mú lọ. ó ti yẹ yín àwọn ọlọ́pàá náà dẹ̀ ń gbọ́ ọ̀gá ọlọ́pàá wa nípínlẹ̀ Ògùn ọ̀gá wa CP Adeleke igbákejì àti alukoro ọlọ́pàá nípínlẹ̀ Ògùn SP Bímbọ́lá Oyèyẹmí wọn kàn ń wò wá lọ́wọ́lọ́wọ́ bá a ti ṣe yìí eléyìí ní àtúgbọ̀rọ̀ fọ́ọ̀bù ẹ dákun ẹ má jà fọ́ bó ìwà àbàjẹ́ mọ́ra bẹ́ẹ̀ bá ti lẹ́yìn tó ìwà àbàjẹ́ ẹ dákun torí ọlọ́run ṣùgbọ́n ẹ gbà a bá dọ́kọ̀ ọlọ́run ẹ gbọ́dọ̀ mọ́. jíjẹ sọ̀rọ̀ ń gbowó gbé. bó ṣe jẹ́ òun nìyẹn o. ẹ kú sójọ ẹ fa ẹgbàá ẹgbàá.

إما هو في قبلة هذا هذا هذا هذا

Yaba yi, yaba yi, yaba yi, yaba yi, yaba yi. long. Suwana la Where, where, where? Oh, I want to Bàbá ìjà báyìí ni ó bí sọ̀rọ̀. Àti báwo?

ọmọ ọmọ big mummy tó máa ń fi oògùn ra ọjà tó máa ń kó gbogbo àǹkan ojú rẹ o lọ́jà ọ̀pọ̀lọpọ̀ àwọn òǹtajà ńlá fẹ́ wá wọn ò jẹ́ kẹ́lòmí ò rọ́jà àmọ́ látàrí pé kí wọ́n máa san ogún dogójì mọ́ wọn lọ́wọ́ tó bá ti ná owó ànábọ̀ fún wọn ó ti lọ ṣùgbọ́n ìkọ̀ọ̀kan lọ́mọ wọ̀ máa ń yọ gbogbo èèyàn tó bá lòun ò ní wá lára ara tiẹ̀ náà ò ní dẹ̀rọ̀. ọmọ bí gbọ́n mi rè èló lo jí láti gbà wo màmá ẹ kí lórúkọ màmá ẹ bọ́ọ̀dù ìyá rẹ wà báyìí ọwọ́ à ń gbára pèsè láti nítorí kí ni. wọ́n ń gba ọjà ní ọwọ́ òun èèyàn. tá ń fi oògùn gbá ọjà lọ́wọ́ òun èèyàn. bàbá lọ́jà ẹ bá a sọ̀rọ̀ díẹ̀ ẹ bá a dárúkọ yín. ewu tó ṣẹlẹ̀ yìí kí lè fẹ́ bá a sọ nípa ẹ̀. ìgbà tí mo fẹ́ sọ nípa ẹ̀ jù ni pé ṣebí máa máa tu. àmì ní pé láfọwọ́ ni wọ́n ń pè bí ọjà láti wá jẹ́ ní èèwọ̀ púpọ̀ èèwọ̀ tọ́jà láti wá ní ọ̀pọ̀ ọjà pé kò má ṣe láti wúlò àwọn ọ̀rọ̀ tó bá ṣe dáadáa ń bẹ̀ wàá rí dáadáa gbà ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n ní kọ́ tí wọ́n bá ti gbà adúpẹ́ lọ́wọ́ olúwa ló máa bọ̀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 driving you around the world.